láti àwọn Media bring the work closer to your doorstep. Uh, Koiki Media bring the work closer to your doorsteps. Uh, campaign sensitization ni à ń ṣe níbí ní àárọ̀ yìí nílé bàbá wa Chief Sunday Igboho àwọn ènìyàn tẹ̀ ń rí láti oríṣiríṣi ibi ní location nine àti wọ́n ti wá síbí báyìí ní àárọ̀ yìí a ní àwọn tó wá láti Ògbómọ̀ṣọ́ àwọn tó wá láti Ṣakí àwọn tó wá láti Abẹ́òkúta àwọn tó wá láti Àkúrẹ́ gbogbo wọn náà ni wọ́n wà ní bíbá náà Mr Koiki Koiki Media náà lè ní. báwo la ti jẹ́wọ́ Nàìjíríà yìí. tó ń pẹ́ fún papọ̀ mọ́ra wọn èdè ìṣesí ìṣesí òjọra kí ló wá ìmúra gan gan òjọra. It's our broadcast ẹ máa share let it reach more people to know what we are doing presently here. àwíkú ọmọ ọba kí kálukú gbàgbé ẹ̀ náà o ìṣèjọba ìṣèjọba ó ní nílé ayé bí ìjọ́kọ̀ ọmọ oníṣẹ̀rú ìgbà o nílé ayé ń bí nílé ayé ń bí. ẹ mo ní ẹgbẹ́ rí ilé ayé ń bí. ìjọ́kọ̀ ọmọ oníṣẹ̀rú ń bí. ìjọ́kọ̀ ọmọ oníṣẹ̀rú ìjọ́ o. ètí mò ń sọ ni pé ìjọ sòsáìtì kan ò ní ṣẹrú sòsáìtì kan Yorùbá ò ní ṣẹrú Haúsá Yorùbá ò ní ṣẹrú Fúlàní olórí ni wá àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ dọ́mẹ̀yìn torí ẹ̀ la fi péjọ sí bíbá yìí pé àpé ah, wọ́n ti kà wá kún ẹni ẹ̀yìn àfẹ́ ah, jẹ́ ni ẹ̀yìn mọ́ olórí ni wá orí la fẹ́ jẹ́ àfẹ́ jẹ́rù mọ́ àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ni. a wí fún wọn tó o wọn kọ̀ wọn ò gbà o kí kálukú gbàlú ẹ̀ lọ o kì í ṣe ìjà o. sẹ́rí níta ń ṣe yìí tó bá yẹ pé lóòótọ́ ta bá mọ̀ pé nítumọ̀ lójú wa ẹ jọ́ mo bẹ̀ yín ẹ jẹ́ kékeré ìjẹ́wá lọ́kàn sẹ́ẹ̀ mọ̀ pé ńlá sọ ẹnìkan ó ti United Kingdom wá ó fi sẹ́lẹ̀ ó fọmọ́lẹ̀ ó fi ìyàwó lẹ̀ ó wá wá wá ṣé sógun fẹ́ lọ ja òun ní um, United Kingdom ó kò lè já United Kingdom náà àwọn tá a wà Nàìjíríà ló wọlé kò gbà tí ara United Kingdom tó fún wa tó fún wa fi àsìkò rẹ̀ lẹ̀ fún wa gbogbo àwọn tá a wá wà létí kìíní nǹkan kí lẹ́tà nípa àkókò wa lẹ̀ ẹ dákun torí Ọlọ́run a tún wa sọ tábàkì kúrò bí ẹ má jẹ́ o mọ̀ pé ibi tá ti ṣèpàdé náà lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ fẹ́ wọ́n ti sọ oríṣiríṣi fún wa pé kásì báyìí kásì báyìí kásì báyìí lẹ́yìn ìpàdé yìí mo fẹ́ máa gbọ́ kẹ́ máa pe nọ́mbà làjì ìsú hello ah. àwa ti di five hundred ni o ẹ máa bọ̀ o ẹ wá bá wa sọ̀rọ̀ o àbúmíbà àwa ti di one thousand o ẹ máa bọ̀ o ẹ wá bá wa sọ̀rọ̀ nǹkan tá a lè ṣe lélẹ́yìí tó jẹ́ pé a lè gbára wa kalẹ̀ nínú ẹ̀ẹ́n tí àwọn Fúlàní àti Haúsá tán kó wa so màá gbé kinní fún ẹ̀ẹ́ Kóìkì wọn á bá wa sọ̀rọ̀. Oh, dua. Oh, dua. Mo kí gbogbo wa pé a kó ìjókòó mo kí ẹ̀yin bàbá wa tí mò ń rí ní àárín wa tí ẹ ní èníjọ́ Sunday pé ẹ máa jókòó sílé ẹ wá darapọ̀ mọ́ àwọn ọmọ yín mo kí àwọn màmá wa tó wà lórí ìjókòó mo kí àgbàlagbà mo kí ọmọdé orúkọ tèmi ò yí padà ọláyọmí kóìkì tí gbogbo yín mọ̀ sí kóìkì media. inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé eléyìí ló máa jẹ́ Eh, àkọ́kọ́ tí mo láǹfààní àti wà lórí ìdúró tí mo ní àǹfààní àti wà lórí ìdúró báyìí tí mo wá ń wo live and direct ẹ mọ̀ pé iná máa wò mí live and direct mi. lójú ẹlòmíì ó dàbí ìgbà tẹ́ pé àní wálé nígbà tá à ń pariwo lọ́hùn kò ń ṣèmi nìkan gbogbo wa pátápátá máa wálé. n tó ṣe kókó jù ń bẹ̀ ni pé ká dúpẹ́ fún Elédùmarè ká dúpẹ́ fún Ọlọ́run ọba pé ẹ̀mí tó kọ̀nẹ́ẹ̀tì wa òun ló jẹ́ káwa máa sọ kẹ́yìn máa gbọ́ láti wá pàdé báyìí wọ́n dẹ̀ ní tásìkò báyìí tí tò eh, wọ́n ní tásìkò bá tó kò bá ṣe kí ni ọlọ́njà rí mi pa ẹ ti gbọ́ oríṣiríṣi ẹ ti gbọ́ lẹ́nu gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe mí nìkan mo máa ń sọ nǹkan kan pé èmi kan ni mo jẹ́ akíkanjú jù láàrin gbogbo wa o gbogbo wa pátápátá lakíkanjú but àwa ń fi ìbẹ̀rù sí ẹlòmíì tó jókòó sáàrin wa báyìí one leg in one leg out ló sì ń ṣe ẹ kò ń ṣẹjọ yẹn má bínú location four one nine ni lórí irọ́. wọ́n máa play oríṣiríṣi game pẹ̀lú wa bá ṣe ń ba lọ rẹ̀ àmọ́ nígbà tí mo láǹfààní pé tí bàbá wa Professor Banji Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọ́n pè mí láàárọ̀ yìí ìbá pé wàhálà tá à ń fún bàbá ṣe at his age wàhálà tá à ń fún wọn ṣe bẹ́ẹ̀ ṣe ń fà wọ́n àwọn kan fà wọ́n àwọn tó lọ rí wọn lánàá tí Mr Lawada àwọn ló lọ sí ọ̀dọ̀ bàbá lánàá wá tó six hundred nínú ẹ̀ wọ́n tún bá wa ṣe pàdé nínú zoom meeting nínú ẹ̀ àwọn kan á tún fẹ́ bá wọn sọ̀rọ̀ nígbà tó wá pè mí láàárọ̀ ẹ̀ mo ní nígbà tó ní ó yẹ kó débí báyìí láàárọ̀ ẹ̀ kó wá yiri Chief Sunday Adeniyi Adeyemo Igboho bàbá wa ní orí àwọn díẹ̀ mo ní bàbá díẹ̀ tẹ̀ sọ yẹn wàhálà tẹ̀ ń ṣe yẹn pọ̀ díẹ̀ wàhálà tẹ̀ ń ṣe ó pọ̀ díẹ̀ nítorí pé àwa ọmọ yín à ń fà yín lọ́tún lọ́sì so ìgbésẹ̀ tẹ̀ ń gbé tí bá wá wo gbogbo àwa yúùtù báyìí torí yúùtù ni gbogbo abáyé ìgbésẹ̀ wo gan làwa náà fi gbé báyìí. ìgbésẹ̀ wo la fẹ́ gbé number one ìtagbédání kò ní kankan ṣe pẹ̀lú politics torí mo mọ̀ pé wọ́n ń gba politics nílùú Ìbàdàn yìí wọ́n ń gba politics wọ́n politics àmàlà wà politics APC wà PDP wà a ní kẹ́ máa mú wọn lọ́rẹ̀ẹ́ ní tá à ń sọkọ́ nìyẹn but ẹni tí à ń fẹ́ máa sọ̀rọ̀ lé lórí tí a gbé dání ẹni máa wúlò fáwa àti àwọn ọ̀ràn wa tó ń bọ̀ lọ́jọ́ iwájú tá bá ti wá jẹ́ kí yẹn ká kọ́kọ́ understand yẹn á easy fún wa láti communicate pẹ̀lú àwọn tí kò tí ì yé àwọn tó mọ ọ̀rọ̀ sọ ju èmi lọ mo fà wọ́n síwájú wàá lè break it down kí ni àǹfààní kan tá tẹ̀ ń jà fún gan-an tó ẹlòmíì ò tí mọ àǹfààní ẹ̀ tábà ti wá mọ àǹfààní ẹ̀ á lè wá sọ fún àwọn tó kù tí wọ́n ẹ̀ tí mọ àǹfààní ẹ̀ ẹlòmíì nú wa ó ń wò pé ìjọba tí ẹ fẹ́ kúrò nínú ẹ̀ ó mà burú gan-an ẹ̀rín àwa màwa màwa rán wọn létí pé twenty nine years ago nineteen ninety one ṣé mo correct pẹ̀lú déètì ẹ̀yin tẹ́ mọ̀ mars ó máa pé thirty ní december twenty six ìlú kan wà tó ń pè ní ussr i'm sure pé àwọn tó mọ ìlú yẹn àwọn tó mọ nineteen ninety stroke ninety one yes Czechoslovakia is ninety one ninety one ìlú yẹn pín gbogbo tó fi jà wọ́n jà lóòótọ́ ọjọ́ mẹ́wàá ni ọmọ tó bí níjọ́ náà lọ́hùn kò tẹ́ ẹ mọ̀ pé lòun jà so ìtí mò ń tra láti sọ ni pé àwa ta jókòó sí bíbà àtàwa ta ti lọ́mọ tá à ń gbàdúrà pé tọ́mọ ẹ má máa fi pé thirty years ntẹ́mi ti fojú rí kó má tẹ̀ rí so tá a bá wá ń fìyẹn sí ẹ̀mí wa tá à ń fi sọ́kàn ara wa á jẹ́ kí ẹni tá a fẹ́ bá sọ̀rọ̀ kò yé ẹ jẹ́ gbọ́ ara yí dáadáa o amọ̀pá ti ń gbọ́ fúlàní fúlàní fúlàní ẹlòmíì ò tẹ̀ wá mọ́ kí là ń jà fún gan mọ́ nísìn torí à ń pé ọ̀rọ̀ fúlàní la tún gbé dání lẹ́nujọ́ mẹ́ta yìí kò ń ṣe fúlàní là ń bá jà o a fẹ́ dá dúró òun nìjà tá à ń jà tí bá wá ń pe ìjà ẹ mọ̀ pé Yorùbá le gan bí ṣe ń sọ pé ìjà yẹn nísìn ẹlòmíì ti ń wò pé afẹ́ nìkan nínú afẹ́ nìkan nínú àmọ́ ìjọpọ̀ lọ́wọ́ we are not okay with the amount of activities we are having present. nineteen fifty three bí ṣe sọ pé àwọn tó ń mọ history díẹ̀ wá sọ fún abọ̀ ẹ jẹ́ ń sọ díẹ̀ nígbà tá a náà fẹ́ gba independent ní nineteen fifty three àwọn tó raise motion pé àìtí rẹ̀ dì àwọn haúsá ní north ẹ ìpínlẹ̀ pé kí èèyàn kan ló graduate láàrin wọn àwa ti ní one thousand nineteen fifty three so that means pé gbogbo wa àtẹ̀tọ́ kàwé àtẹ̀tọ́ kàwé ni Elédùmarè dá wa gẹ́gẹ́ bí ẹ̀dá kan wọn ò wá jẹ́ kẹ̀dá yẹn kó yọ lára wa mo dẹ̀ máa ń sàn kankan pé kò sí yàtọ̀ pẹ̀lú ẹ̀yin tẹ́ wà nílé àtàwa tá lókè òkun nítorí pé Elédùmarè tó dá wa ó ti fi jí nǹkan sínú ara wa ọ̀tọ̀mátìkì ni màá ṣàlàyé fún yín ẹni tẹ́ ẹ̀ wò nísìn tó dàbí pé kò mọ̀ kankan ṣe tí bàbá yìí nísìnyí pé ó kọ́ṣẹ́ mẹkáníìkì tó ń dùn mí pé mi ò kọ́ kí tó kúrò nílé torí pé owó lọ́ fi ń gbà nílùú òyìnbó bọ̀ nítorí pé bàbá fàlí tí mò ń rí níjọ́ náà náà ní phase two ẹgbẹ́ títì ló ti ń ṣe mẹkáníìkì so kò sí boost kankan láti ìjọba bọ̀ tí bàbá fàlí bá ráyè dé Germany táwọn tó mọ value bàbá fàlí ẹ̀yẹ́ o ò ní máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì workshop ló need àwa pọ́ǹpẹ̀ pẹ̀lú owó àǹfààní tá à ń fi mú wá nìyẹn but ẹlòmíì ní sá ní ìjọ làǹfààní yẹn kọ́ máa dé màá wá fi máìkì sílẹ̀ màá padà wá ẹ̀yin náà fún wa láǹfààní àǹfààní tẹ́ máa kọ́kọ́ bìnrin ayé ni pé kí ni tẹ́ ti jẹ́ nínú Nàìjíríà yìí tó gẹ́gẹ́ bí ìwúlò what are the benefits you have gained from this country called Nigeria? ẹ̀mú yẹn dání àbẹ̀rẹ̀ yẹn lẹ́yìn òkè gbogbo yẹn. Oh, Oòduà. Elédùmarè ìjọba Osha hmm, jagunmọ́lé of Yorùbá land Sunday Igboho ìbáwò gbogbo ẹ̀yin ọmọ káàrò òjèrè tó lóríkì mo ṣèbà fún yín o hmm, ọ̀rọ̀ pèsè jẹ ọmọ olé ọmọ aládé tó wá sọ̀rọ̀ ẹ̀ di ìdàkudà ṣé ẹ̀bi ẹ̀ ni àbáfọwọ́fà àbí bí elédùn àṣe sọ wípé bó ṣe máa rí nìyẹn ẹ̀yin ọmọ káàró òjìrè ẹ jẹ́ àkàrònú níbo la ti ń bá gbogbo ẹ̀kọ́ tó wá di bíi ìbànújẹ́ ìfàsẹ́yìn fọ́mọ ọmọ káàró òjìrè lẹ́nìí nígbà tí ọlọ́run máa ṣe ìṣàǹdáyé nínú àwọn ìtàn tẹ́mi kà nínú gbogbo àwọn ẹ̀yà tí ọlọ́run dá sórí ilé ayé tó jẹ́ pé ọlọ́run dá wọn pẹ̀lú spiritual powers agbára what you call celestial powers tó ń ṣe èèyàn lásán àwọn ọmọ yorùbá mi tẹ́bàdẹ̀ wo history yorùbá tábà padà sí history over thirteen thousand years ni yorùbá ti wà gẹ́gẹ́ bí ẹ̀yà nígbà kan wọ́n ń pè wá ní àwọn akú àwọn kan pè wá ní Ifẹ̀ people àwọn kan pè wá ní ànàkó not until nígbà tí Ọ̀yọ́ empire ṣubú táwọn mali àwọn merchant from Timbuktu and Jenny tó ní contact pẹ̀lú ilẹ̀ Yorùbá nígbà Ọ̀yọ́ empire ni wọ́n sọ orúkọ wa from Yorùbá sí Yorùbá nígbà tí òyìnbó dé tọ́ndílẹ̀ Yorùbá kan tó dé láti ń bára wa jà Èkìtì parapọ̀ wọ̀ Ìjẹ̀bú Ẹ̀gbá wọ̀. Ìwó Ìwó Ìjẹ̀ṣà war but pẹ̀lú gbogbo tá à ń jà láàrin ìwà yìí a gbàgbé pé ọmọ orísun kan náà ni wá Èkìtì Ẹ̀gbá Ọ̀yọ́ Ìjẹ̀bú a mọ̀ pé ibìkan náà ni gbogbo wa ti wá bàbá kan náà ló fi orí wa sọlẹ̀ nígbà tí a máa parí ìjà láàrin wa nǹkan tó ń pè ní eh, Èkìtì bá eh, Ìkírìjì treaty seventeen seventy four seventeen seventy five seventy six láàrin Ìbàdàn àti Èkìtì parapọ̀ kò kí ń ṣe òyìnbó ló sọ fún wa wípé aláti parí ìjà láàrin wa àwọn èèyàn wa ló wò wípé kí là ń bá wa jà fún a bá wa jà fún sixteen years kí ni ìjà tá à ń jà ìjà wípé a fẹ́ kí ẹ̀yà kankan nílẹ̀ Yorùbá kó ẹ̀yà míì Yorùbá lẹ́rú kí ló wá dé tàwa ń jẹ́ kí fúlàní àtàwùsá àtàwọn èèyàn yòókù máa kọ́ lẹ́wùlẹ́wù nàìjíríà ìkọ́ tá a gbà láàrin ara wa wípé ká ṣe fúnra wa òun làwa wá ń gbà for over nine from nineteen fourteen tó ti expire ní twenty fourteen adé àwa àwa àwa àwa àwa àwa gbọ́dọ̀ sọ́mọ́ ehm, àwa àbòsí àbòsí yìí ó nínú ìyà nínú ìṣẹ́ ọmọ aládé nígbà tí òyìnbó máa wá sílẹ̀ dúdú wọ́n lọ ṣe research pé ó láwọn ẹ̀yà kan nílẹ̀ aláwọ̀ dúdú tó ní ọgbọ́n òyìnbó tí wọn gbọ́dọ̀ jẹ́ kó dá bí orílẹ̀-èdè professor kan ni wọ́n assign British government assign nígbà yẹn pé kọ́ lọ ṣe foundings yẹn nílẹ̀ aláwọ̀ dúdú nígbà tó máa délé aláwọ̀ dúdú wọ́n lọ káàkiri àwọn Mungo Park London Brothers àwọn kan lọ South Africa àwọn kan lọ sí Uganda wọ́n lọ káàkiri wọ́n lọ ṣe foundings wọn nígbà tó máa submit report káwọn káwọn àwọn òyìnbó tó meet ní Berlin conference eighteen eighty four eighteen eighty five the report yẹn ti ready for British government wípé àwọn ẹ̀yà márùn-ún yẹn gbọ́dọ̀ jẹ́ kó dá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó lómìnira tẹ́ bá jẹ́ kó dá wọ́n máa jù wá lọ máa dáwọ́ àwọn orílẹ̀-èdè fún yín Zulu ní South Africa Shaka ni Zulu wọ́n ní wọn gbọ́dọ̀ jẹ́ kó dá dúró pé orílẹ̀-èdè tẹ́ bá lọ sí Uganda wọ́n làwọn tó ń pè ní Buganda wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́ kó dádúró tètè bá lọ sí Ghana àwọn tó pè ní àṣàntè wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́ kó dádúró wọ́n ní ọgbọ́n àti òye òyìnbó tẹ bá wá sí ibi tó ń pè Nàìjíríà eh, location four one nine wọ́n ní Yorùbá àti Biafra àwọn Igbo wọn ò gbọ́dọ̀ jẹ́ kó dádúró because kò sí nǹkan táwọn fẹ́ táwọn fẹ́ táwọn fẹ́ kó nílẹ̀ aláwọ̀ dúdú tó yẹ pé táwọn máa òyìnbá gba òmìnira wọn ò ní jẹ́ kí àwọn orí nǹkan ìjàmbá náà fẹ́ ṣe fún àwọn àwọn èèyàn èèyàn aláwọ̀ dúdú. so nígbà tí wọ́n máa pín wa ní eighteen eighty four eighteen eighty five Prevailing Conference wọ́n make sure wípé gbogbo àwọn ẹ̀yà tí wọn wà compatible tí wọn lédè kan náà tí wọn láṣà kan náà wọ́n wá kó wọn jọ rẹpẹtẹ sí orílẹ̀-èdè kan wọ́n wá mú àwọn orílẹ̀-èdè tí wọn ò ní àṣà tí wọn ò ní èdè tí wọn ò ní làákàyè wọ́n wá tó ń pẹ́ population wọn ò tiẹ̀ tó population àwọn tó ní làákàyè wọ́n wá gbé agbára fún wọn wọ́n wá fi wọ́n jọba lórí àwọn tí ọlọ́run ti bù láti gbà tọ́lọ́run ti ṣe tó ti ṣe wísùn wọn. òun ló bá ilẹ̀ Yorùbá dé location four one nine nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣàkitiyan wípé wọ́n máa wọ́n máa fún wa ní wọ́n máa amalgamate wa as at nineteen as at nineteen oh three àwọn ìjọba bídè bá fúlàní ṣe extra meeting under rodu card wọ́n pè ní agro fúlàní pact wípé tí wọ́n bá dá nàìjíríà lẹ́tọ̀ọ́ wọ́n ti plan ẹ̀ kọ́tọ́ kọ́tọ́ amalgamate for nineteen fourteen wọ́n ti plan gbogbo ìkọ́ tí uh, àwọn bídè fẹ́ fi fúlàní ti achieve ní orílẹ̀-èdè nàìjíríà tó fẹ́ dálẹ̀ ní nineteen fourteen kí ló wá ṣe wọ́n wá sign agreement pẹ̀lú fúlàní kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀ àwọn mọ̀ wípé fúlàní ò ní ilẹ̀ kankan níbi tí wọ́n fẹ́ dálẹ̀ bí nàìjíríà àwọn tó nílẹ̀ àwọn haúsá ni orúkọ haúsá yìí ni wọ́n pè ní àwọn abe habe àwọn àti yorùbá àjọ tán but east wa ò jẹ́ the same thing báwọn ṣe ń ṣe àṣà ìbílẹ̀ àṣà ìṣẹ̀ṣẹ̀ làwọn náà ní fún wọn àwọn fúlàní yìí tábà ti ṣẹ́gun nàìjíríà problem fúlàní ti tán so èyí tó ga mi sọ lẹ́kọ̀ọ́ Koiki tó sọ wípé àwọn èèyàn tí wọ́n ń sọ ìjàngbara lẹ Yorùbá ní pé oh, ìjà Fúlàní ìjà Fúlàní gan Fúlàní mọ̀ pé Nàìjíríà ti fẹ́ pín lọ́sẹ̀ bèrè kan tó ń ṣe tá a bá ti parí Nàìjíríà a ti ṣẹ́gun Fúlàní completely kò sí Fúlàní mọ́ then um, gbogbo nǹkan tó lọ́wọ́ ti kọ́ mọ́lẹ̀ Yorùbá nígbà tó lọ́wọ́ ti ṣẹ̀dẹ̀ wa gbogbo àwa bù jáde ògo Yorùbá wa jáde síta gbogbo àgbáyé. kí bá mú ọ̀rọ̀ gùn nígbà tí wọ́n máa nígbà tí wọ́n máa kó wa papọ̀ ní 1914 òyìnbó ní òfin kan òyìnbó kì í fi òfin ṣeré pé tẹ bá sign any contract fáwọn tó jẹ́ bí lọ́ọ̀yà láàrin wa ń bíbá yìí contract yẹn máa expire after hundred years ẹni tó gba ilẹ̀ lọ ẹni tó ra ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ by ninety nine only ninety years lease ni ẹni yẹn lè ó lè make request láti gba ilẹ̀ padà sọ́bà tó kó wa papọ̀ ní nineteen òyìnbó mọ̀ pé tó bá di twenty fourteen Nigeria man expire One more, but because àwọn leaders ti wà nílẹ̀ káàwọ̀ òjìrì àwọn olóṣèlú wa wọ́n ti bá àwọn tó ń darí wa láti òkè ọya wọ́n ti jọ múlẹ̀ wípé ọ̀nàkọ̀nà táwọn bá ṣe máa gbà tó fi jẹ́ pé nàìjíríà ò ní pín twenty fourteen àwọn ṣetán láti make sure pé kò ní rí bẹ́ẹ̀ nígbà tá à ń jà ìgbà june twelve tábẹ̀rẹ̀ ìjà june twelve ìjà june twelve lọ́la yorùbá lójú for the first time gbogbo ẹ̀yà nílẹ̀ nàìjíríà wọ́n di ìbò fún ọmọ yorùbá kan bó tẹ̀ jẹ́ pọ̀ yorùbá yìí náà ní tiẹ̀ lọ́wọ́ àwa yorùbá ta dìde ta jà fún MKO Abiola àjà fún MKO Abiola tó bá MKO yóò jẹ́ ọmọ yorùbá torí kò ń ṣe àwọn nìkan láti gbó fún forty million Nigerians voted for him for the first time I power Sokoto Caliphate àti mẹ̀kúnnù àtọlọ́wọ́ àti gbogbo ajáde lọ tùsùn fábíọ́lá tó sọ pé òun máa yọ ìṣẹ́kù nínú láìka ọmọ mẹ̀kúnnù kí ló wá ṣẹlẹ̀ nígbà jù tọ̀ àwọn èèyàn wa náà àwọn tí ò fẹ́ ká ní Oòduà nation yìí náà ló lọ bá wọn lọ́wọ́ pé Abíọ́lá ò kì í ṣe mẹ̀sáyà wọ́n pa Abíọ́lá abẹ̀rẹ̀ jájú tọ̀ ó yẹ ká ti lọ láti 1998 ó yẹ ká ti lóye bí o bá ti lọ láti 1998 jẹba wọn ti àwọn adésọyà abẹ́rẹ́ adésọyà nàdẹ́kò afẹ́nifẹ́re ó ní mítì ìkọ́jọ́ lọ sí ní California tààmàwé ọ̀ ibẹ̀ làwọn bàbá ọmọ jọra bẹ́ẹ̀ so sọ Kútì tààláwù the socialist tó ti ṣe Flat ní òbáṣítà as far back as 1998 ló ti ṣe Flat. bàbá ọmọ jọra ló set up committee tó ti ṣe flag yẹn under Oòduà liberation movement bí àsìkò ti tó kí Yorùbá máa lọ ìyẹn làwọn Haúsá rí tó fi tètè sáré lọ pé ah àwọn púpù yìí ti fẹ́ lọ àwọn táwọn máa fi mú nàìjíríà tó nìyí táwọn bá táwọn bá bẹ́ẹ̀ ní lẹ́fọ̀n láti pèsè táwọn bẹ yorùbá òun ló ti lọ kú ọba sọjọ́ jáde nínú ẹ̀wọ̀n àtolúfàlàyé tó dàrú pé kí wọ́n jẹ́ kí yorùbá jẹ́ kí wọ́n jẹ́ kí gbogbo pàtì ní ọmọ yorùbá wọ́n ṣe pé kí ọmọ yorùbá kúrò lẹ yorùbá fúláwì wọ́n ṣe pé kí yorùbá lómìnira wọ́n ti mọ̀ pé ó jẹ́ pé pẹ́lẹ́nu àwọn ọmọ yorùbá ti fẹ́ gbogbo pé kìnìún ti dìde wọn ló fẹ́ kojú kiri wọn nínú gbó. àwọn Yorùbá tí wọn ò fẹ́ ká lóòdù àlẹ́ nìyí tí wọ́n tako chief chief eh, eh, eh, ògbòho àti ọ̀gá mi tó ìdìtò jókòó ti bàtà wá lókùtà ìṣàkìtìyàn káàkiri ní òtítọ́ àti ní òdodo awú àwọn yẹn náà tó jà lọ́ngbà yẹn náà ni wọ́n fẹ́ ká lọ́nsìn àwọn alálẹ̀ àfi ẹ̀jẹ̀ wọ́n wẹ̀. now níbi tí ọ̀rọ̀ wa dé sí ìsà òun ni wípé iṣẹ́ ti wá báyìí ninety days sọ fún wa ti expire ninety days afúnjọba lápapọ̀ ti expire nítorí pé nineteen ninety nine constitution of fi wù wá sí Nigeria ti expire legally Nigeria ti expire so the only thing tó fi mú wá dúró ni election ẹ lọ selection tábàdà ti ń bá wọn selection ní ọdún mẹ́rin mẹ́rin tá a bá wọn selection ni àyìnbá wà ní oko ẹrú yẹn màá ṣàlàyé fún yín so that màá jẹ́ kí bàbá mi kàn take over ó nìkan tó yìnbó pè ní sọfẹ́tì sọfẹ́tì ní pé orílẹ̀-èdè ní independent sọfẹ́tì yẹn ó ní ó ní political sọfẹ́tì ó ní lẹ́ka sọfẹ́tì lẹ́ka sọfẹ́tì nàìjíríà ti expire political sọfẹ́tì nàìjíríà ti expire bọ́n nítorí pé èmi àti ẹ̀yin ò gbé ẹsẹ̀ tó yẹ ká gbé wípé àdìbò mọ́ tí gbogbo yorùbá bá jókòó sílé báwọn ò dìbò àti gba sọfẹ́tì wa padà lọ́wọ́ nàìjíríà because ẹ̀tọ́ wo ló fẹ́ lò láti sọ pé a fún wọn fọ́ọ̀mù ìjọba dáadáa tààtì ẹ̀lẹ́tì sẹ́nẹ́tọ̀ ẹ̀lẹ́tì rẹ̀ ẹ̀lẹ́tì kánsẹ́lọ̀ ẹ̀lẹ́tì house assembly ta ló fẹ́ pé tí tabala ń lọ ta ló fẹ́ lọ bá gbé ẹjọ́ ẹ bá wọ̀nyí sọ̀rọ̀ ta ló ẹ̀lẹ́tì làbújá ta ló wà ní Agodi ta ló wà ní Alámsá ta ló wà ní state ní Ọ̀ṣun tó túmọ̀ wípé iṣẹ́ ìjàgbara omiláre ò báyìí ọwọ́ èmi àti yín ló wà kò dé sọ̀rọ̀ àpòsí kò sọ̀rọ̀ kí n sà kò sọ àbòsí bí o bá lè pa bí o bá lè bù lẹ́sẹ̀ òun kọ́ là ń sọ ṣé a fẹ́ gbọ́ òmìnira àbí a fẹ́ kọ́ntínú lu ogun ewu ẹ̀ tá a bá fẹ́ gbọ́ òmìnira ọ̀wọ̀ wa ló wà sí kò pẹ́ mọ́ tá a bá ti ní kò ṣẹlẹ̀ ṣọ́ twenty twenty three kò ṣẹlẹ̀ ṣọ́ twenty twenty three tá a bá ní pé ẹ̀yin tẹ́ wà nígbà ó kíá mobilize one million fún wa à ń bọ̀ wá bá wọn sọ̀rọ̀ ten o'clock ní wọ́n pàdé by seven o'clock àwa ti wà ní Ìgbòkíà ká tó dé Ìgbòkíà ní ten o'clock ká máa bẹ̀rẹ̀ mítì kí wọ́n mi lò tó fún nine o'clock ó sún ọ̀pẹ́ àgẹ́ láti láti gbòmìnira bá nìyẹn mo wá pinnu fún yín lágbára Elédùmarè wípé Yorùbá máa kó òdu Nàìjíríà fún twenty twenty three tàbá ṣètò wa Ọlọ́run àwọn ọ̀pá lọ́wọ́ o. Once again, Koiki Media bringing the world closer to your doorsteps. Campaigns. Odua Nation. Odua Nation. Ẹ dákun kọ́mọ́ dàbí pé arólé apá kan dápá kan sí. Àwọn ọkùnrin ló ti ń sọ̀rọ̀ láti afẹ́ kí àwọn ọmọ wa kan náà dìde kán wá fún wa ní ọ̀rọ̀ sétí níwọ̀n bá sókè. Ẹ bá pàtẹ́wọ́ fún wọn. Ẹ dákun níbi tí gbogbo wa ti wà kí mọ́mi wà ní tó dé. Eh, eh, bàbá àbújá ìdíje sókè ẹ wo bàbá wa yìí aláì látàbújá náà ti wá orí kí ni bòlẹ̀ ẹ fún wa látọwọ́ ẹ ṣe ogun agbé ogun agbé ogun akò ní gbọ́dọ̀ rẹ̀ wọ́n mi ẹ sí ìgbà yẹn wá sí. Odua nation. Odua nation. Odua nation. Mojúbà Ọlọ́run alààyè mo júbà ìṣẹ̀dálẹ̀ ibi tá a wà yìí orúkọ tèmi ni ọmọọba Modúpẹ́ Ayọ̀délé láti Ìjẹ̀bú Northeast local government ní Ògùn state mo kí gbogbo wa o kí gbogbo atótónu ta ti sọ látàárọ̀ àtàwa tó yé àtàwa tí ò yé mo rò pé ẹnì kíní ti sọ ìkejì ti sọ ìkẹta ti sọ àti fẹ́ẹ̀ tóbi márùn tá à ń sọ̀rọ̀ báyìí ìwọ̀nba ìyànjú tí mo kàn máa gbà wá ni pé lákọ̀ọ́kọ́ náà ṣe rí bàbá wa olóyè ti Sunday Ìgbòho Òòṣà kọ́lọ́hún olódùmarè kó túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí wọn. kí àwọn alálẹ̀ yìí kó túbọ̀ bá wa dì wọ́n mú. ẹnikẹ́ni èèyàn kéèyàn abínú obìnrin ni bàbá gbé jáde pẹ̀lú abẹ tó bá ní Sunday Ìgbòho kí ló ń ṣe níbẹ̀ yẹn kí ilẹ̀ kó gbé orú ẹ̀ bẹ́ẹ̀ni èèyàn kéèyàn láàrin àwa tá a wà níbí àtàwọn èèyàn wa tí ò sí bí tá a ti búra tá a rò pé ìbúra irọ́ ni tó bá ní òun máa jẹ ọ̀gá wa Sunday Igboho lẹ́sẹ̀ ìbúra tá a ṣe yẹn kó mú olúwa yìí tó bá rìn kí ilẹ̀ kó gbóná mọ́ atẹ́gùn tó bá ń gbà kó lòdì sí lára tó bá mu omi kó gbòdì sí lára ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀ o tó jẹ́ pé tinútinú tọkàntọkàn ni ẹrú tá à ń ṣe yìí tó tó gẹ́ gbogbo nǹkan tá à ń ṣe ní lónìí àṣẹ ti dùn ún. àṣẹ. mo wá bẹ̀ wá pátápátá ìjà náà ti délẹ̀ báyìí o ẹ gbàgbé pé ẹ bóyá ọkùnrin nìkan ló lọ jà tẹ bá gbé k forty nine yẹn máa gbé. yín jáde tán. ọ̀hún kẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ mọ̀ pé kò sí kékeré ìjẹ̀bù àwọn àwọn fowó ṣe o ìgbàgbé owó àná owó àná owó ṣe so ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹjẹ́ máa ta ìgbàgbé ó ti fi àwọn àǹfààní wọn tó rí àwọn ọmọ children generation fún wa fún àwọn ọmọ wa àtàwọn ọmọ wa ní ẹrú tà ń ṣe ìtítọ́ àwa ọmọ aláṣọ àwa ń wà kìsà àwa ọmọ ẹlẹ́ran àwa ń jẹ gungun òjọ́ o tí bá ti ní ó yá ẹjọ́ ó yá náà nìyẹn twenty twenty three wọ́n yìí sọ no election and we are no more Nigeria kí ni wá o kí ni wá o ojú àgbè wá o. nígbà tí àwọn ọmọ mi wà ìtọ́ ti bá wa sọ̀rọ̀ tán a máa fi àsìkò yìí sẹ́rí wọ́n ní ẹkú sẹ́ òun ló máa mú orí yá ẹ rí i pé ìpépọ̀dọ̀ ìpépọ̀dọ̀ wa lónìí àwọn èèyàn kan náà ni wọ́n ṣe wàhálà ẹ̀ so i need láti recognize wọn wọ́n wà ń bí wọn ò sí ń bí bẹ̀rẹ̀ látòrí bàbá Sunday Adéyẹmọ akí wọn mo fi tí wọn mo fi kí Mr Ọláyẹmí Kóìkì. Mr Àdìgún má kojú ọrẹ má kojú ọlá òmeyọ èmi Alhaji Yusuf Sugar Boy àti ah, ah, ìrísí gábọ̀ rí ọlọ́run jẹ́ kó dé bá ọlọ́run jẹ́ kó dé bá aláyà kàlábíà ẹ bẹ́ẹ̀ náà a ní àwọn èèyàn kan lókè òkun tí wọ́n ń ṣe takuntakun lórí ọ̀rọ̀ yìí àwọn bíi Mr. Ay Ghana ló wà máa yẹn náà very good ọ wà lára àwọn tó yẹ pé adóhùn ṣèkínní ìtòkìní dáa. Mr Koiki orúkọ tí tí mo pè àwọn tó fọ́ọ̀dù wa ẹ̀jọ̀ ẹ bá mi ẹ bá mi pè wọ́n ẹ bá mi àwọn ni àwọn náà ń wọ̀ jẹ́ kéèkì ká wa owó náà ti dá fún wa tó bá Samuel Arise TV. adúpẹ́ Mr AY Ghana Ghana láti Ghana adúpẹ́ alhaja adenike láti US adúpẹ́ mrs titilayo fagbora láti UK adúpẹ́ mr abiodun láti US alhaji kazeem láti Germany. Mr. Elijah láti United Kingdom. Mr. Ladoja láti United Kingdom a lè dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tí ẹgbẹ́ ètò náà kalẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín o a dúpẹ́ lọ́wọ́ Mr. Alhaji Yusuf akíjọ akí ajíkòbí wọn ti gbogbo ìlú Ìbàdàn Oòduà kan wọ́n lọ ẹ̀ṣẹ̀ gan ni nítorí òjò tó rọ̀ bí akiri dẹ́tọ́ bá ti fún wa ní face mask ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lò ó ni ẹ jẹ́ ká lò ó ẹ jọ̀ọ́. mi mọ̀ bóyá ìbéèrè wa ta fi torí ẹ̀ ta fi gbé nǹkan yín kalẹ̀ ó dàbẹ̀ pé bóyá kó ìkíná lè sọ ń pa ẹ̀ tí a bá béèrè question yẹn lọ́wọ́ wọn. ah ẹ jọ̀ọ́ ikú gbàgbé yín àrùn gbàgbé yín ẹ jọ̀ọ́ alájùbásí rẹ̀ dìde from Lagos ara àwọn tí ò jẹ́ kéjì káwọ́ yẹn náà ni alájùbásí from Lagos àwa níta láì àwọn èèyàn kan náà wà kẹsẹ̀ pé bóyá tóbi àbá bíìgì àbá lówó lọ́ni àwọn èèyàn kan náà wà tó ń ṣiṣẹ́ lábẹ́nú tó yẹ pé iṣẹ́ náà ń ṣe òkèrè o mo bẹ̀rẹ̀ látòrí afa abdulrasaq ounda lọ́jú sílé afa abdulrasaq saidi aribọyọ ounda aribọyọ ọlánipúpọ̀ from Ọ̀ṣun ọláníyàn from Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adé Sunday go, àjọ ń ṣe gbogbo ẹ̀ náà ni Adébáyọ̀ àwọn admin gbogbo tá a jọ ń ṣe tí gbogbo ẹ̀ fi ń tò àwọn nìyẹn Ifátayọ̀ àjọ gbogbo ẹ̀ náà ni so I recognize gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ wá wá náà gbogbo yín pátá la recognize now ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ òun la fi sọ pé ọ̀dà tọ́ba rúwa lójú tábìlẹ̀ léèrè nítorí rúwa lójú yẹn ìlànà ká wá bèèrè lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà à ń ṣe àwọn àríyànjiyàn ẹjọ ẹ má fi kíní yẹn distract wa ẹ má pè méjì sọ́nà méjì. Kóìkì Kóìkì gbogbo àwọn èèyàn mi tẹ́ rí wọ́n ní àwọn ti ṣetán wọ́n ti bínú tán wọ́n láwọn ò gbà kíyà máa dọmọ Yorùbá mọ́ wọ́n ní tójú àwọn rí ọkàn àwọn kọ́ wọ́n láwọn fẹ́ àwọn fẹ́ máa gbógun ti àwọn tó ń gbógun ti wá àbí báwo ni wọ́n láwọn fẹ́ bẹ̀rẹ̀ láti mọ gbé ogun ti àwọn tó ń gbógun tì wá a sì fẹ́ fìjà fún àwọn tó ń bá wa jà àwọn ọ̀rọ̀ kan wá wáyé láàrin yẹn àwọn ọ̀rọ̀ tó wáyé ni pé ṣé kí ibi tí wọ́n bá ti ń gbógun ti Yorùbá àbí tí wọ́n bá ti ń fìyà jẹ Yorùbá ṣé kí wọ́n máa strike mẹ́ẹ̀.